èyí tún ga o ọlọ́pàá fipá bọ́mọ ọdún mẹ́rìndínlógún sùn lọ́fíìsì rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ benue ti fọwọ́ síjúwe ilé fún kọ́ńsítébù ọlọ́pàá kan bẹ́làsà ìyàngẹ̀dù tó fipá bá ọmọ ọdún mẹ́rìndínlógún láṣepọ̀ lọ́fíìsì rẹ̀ ọlọ́pàá yìí ni wọ́n ní kò tí ì ju oṣù mẹ́wàá péré lọ nídìí iṣẹ́ agbófinró kó tó ṣàṣemáṣe náà ọmọdébìnrin yìí ni wọ́n ló wà láhàámọ́ ẹ̀ka olú iléeṣẹ́ ọlọ́pàá ṣe agbárágbà níjọba ìbílẹ̀ kòṣíṣà fẹ̀sùn ìbanilórúkọjẹ́ ni ọlọ́pàá yìí bá lọ purọ́ fún un pé òun fẹ́ ràn lọ́wọ́ ló bá tàn án lọ sọ́fíìsì kan níbi tó ti lọ́ọ́ fipá ṣe kinní fún un ní kété tọ́lọ́pàá yìí hùwà láabi rẹ̀ yìí tán lọ́mọ yìí ti lọ fọ̀rọ̀ náà tó DPO létí tí wọ́n sì lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé ọkùnrin náà léyìí tó jẹ́ kí wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ lọ sólú iléeṣẹ́ ọlọ́pàá pátápátá nílùú Makurdi lẹ́ka tí wọ́n ti ń ṣèwádìí ìwà ọ̀daràn kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún cp bartolomeu onyeka ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn nílùú makọ́di lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹta oṣù kẹwàá tá a wà nínú rẹ̀ yìí níbi tó ti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ọlọ́pàá náà làwọn ti gbaṣọ ọlọ́run rẹ̀ tó sì ti ń jẹ́jọ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ báyìí ní kóòtù májísírèètì kan tó fìdí kalẹ̀ sílùú makọ́di ó ní ẹ̀ka olú iléeṣẹ́ ọlọ́pàá ṣe agbára gbà lọ́lọ́pàá gómìnà ti hùwà àbèṣe ọ̀hún a sì ti gbaṣọ lọ́rùn ẹ̀ báyìí bẹ́ẹ̀ náà ló ti ń jẹ́jọ́ ní kóòtù iléeṣẹ́ ọlọ́pàá ń gbófinró a sì ń yanjú aáwọ̀ a tún ń fọwọ́ ṣìkún òfin gbé arúfin èèyàn tó wá ń kọ ìwà ìbàjẹ́ àti ìwà ọ̀daràn gbogbo kò gbọ́dọ̀ máa bá wọn lọ́wọ́ sí irú nǹkan bẹ́ẹ̀ tàbí kóun gan tún máa rúfin irú ẹni yẹn kò yẹ láàrin àwa ọlọ́pàá a ò gbaṣọ lọ́rùn ẹnìkan o ó ti ń jẹ́jọ́ báyìí nílé ẹjọ́ gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ṣe wí. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín.